Don't. jalè máa kúkú ṣerú kí ni wọ́n fò lè ṣe láyé. jẹ̀bi olú ìgbẹ́ ẹni bá jalè adé lé ẹjọ́. ó ga ó dà ogun bá ń dẹmọ tó ládùúgbò ká má tiẹ̀ rí bọ́ọ̀lù tí aago kan tó bá sọ gbọ́dọ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ládùúgbò yìí àtẹ bá bẹ wá ẹ kú tẹ bá pé wá ẹ ní pé lọ ara ń mi àwa má máa sọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ mọ̀ ṣe àṣé wọ́n gbàdá kó pàdé léṣù lọ́nà ni tó bá tún sọ̀rọ̀ ẹ̀ jọ̀bù ọ̀ má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o. ṣé wọ́n ní pásítọ̀ àdúgbò yìí àbí òun ni babaláwo àdúgbò yìí àbọ̀lọ́dún burúkú ni ẹ̀ ṣé wọ́n ni mo bá wí ni. àkínọ́dé ló ń ṣe máa máa yàn má ṣe ọ̀dọ̀ tí ọkọjá kò ní yá ẹ pé o. mo fojú ẹ̀rọ wẹ̀ tí máa gbá kọ́sọ̀fà lọ́rùn ó ní lajú wíìkì ó dà pé òyì lórí. mo dárò èmi. ẹ̀sọ́ bá tẹ̀sí ẹ̀. kí ló ṣẹlẹ̀ gan-an kí ló fariwo. ẹ pè ní let's go let's go ìṣẹ́jẹ́ èmi mi fojú ayọ̀ wù ẹ́ tẹ́lẹ̀ má fojú kà wù ẹ́. aláyẹ̀ wà ẹ fi yẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an aláyẹ̀ wà òrò la wà àdúgbò tí a bá ti dùn kò sí aláyẹ̀ tó máa jáde àṣọ mọ́ ni. ewúrẹ́ èmi ló máa gbádùn ìbọn mọ́ ewúrẹ́. ọ̀dà fọ̀rọ̀ lẹ̀ wàá rí. ẹ wá àtàlẹ́ yìí ṣẹ̀kọ́ ń lọ sẹ́yìn bọ̀ bílẹ̀ kejì ládùúgbò mi. Malaki wá ìwọ wèrè kéré tó ṣubú ẹni ẹlẹ́ni. Ah, aláàrẹ gbàgbé ìlú èrè ẹ̀wọ́n ní gbogbo yẹn gan ṣó gbọ̀ngàn fún wa lóhùn lọ́wọ́ ni. bẹ́ẹ̀ wọ́n kọ́ ṣó ti ṣubú wọ́n ni tó dẹ̀ta yẹ ṣubú. wa panama ò ń ga sẹ́sẹ̀ òun bẹ́ẹ̀ gan wa ìwọ lórí burúkú gan tó bá bá ya ìsọkò máa gbọ́ àṣẹ burúkú yà ló pa àwa dọ́tò ọlọ́run fọlọ́ bá bẹ̀ tí bá ń lọ sọ pírẹ́sìdẹ̀ntì ìgbà pààyàn ìbànújẹ́ ló máa ń jẹ́ fún mi èyí tó wá pààyàn inú mi ń dùn òsọ ní burúkú ọ̀rọ̀ kò fẹ́ dẹ́mú kíra jẹ́ èdè ewúrẹ́. o ní délé pé fọ̀rọ̀ tó sọ yẹn. ọ̀rọ̀ tó sọ yẹn gẹ́gẹ́ ni mi fi níjà kó balẹ̀ láyọ̀ sórí yẹn yìí ni. máma sọ̀rọ̀ wá máa sọ̀rọ̀ wá mélòó lára ẹ gan. ó gbé pé ajá ẹ ló ṣe é gan náà aláyé aláyé jẹ́ ká ẹ para yín dànù. ẹ yọ bọ lórí burúkú ni ẹ wo ìdá fún ìyá ọ̀dà bọ lórí burúkú ni ẹ. ẹwà ẹwà kí ló ṣe yìí. ẹ wọ ẹ jẹ ẹ para yín bàrà mi. ẹ jọ nǹkan ẹ para yín bàrà mi. jẹ ewúrẹ́ fún mi lọ́rùn. ewúrẹ́ fún mi lọ́rùn. ìyá mi ti kó bọ̀. apájà àmì sẹ́yìn ló pàjá. Láìláìlàdá. Láìláìlàdá. Láìláìlàdá. alert! Yes! Yes! Yes! ẹ̀yin ojú kò yẹ kan ojú kọ̀ọ̀gá wọn ojú kò yẹ kan west ojú kò yẹ eh? kan ojú kọ̀ọ̀gá wọn ó dà pé báyìí ló gbà lọ. ẹ̀yin sọ pé kára dúró má gbádùn ẹ̀yin. kan rí nǹkan tójú mi rí lóru àmọ́ mọ́jú sí mi ẹ má yẹ kí n kan yín ó pọ̀ jọjọ orí mi lọ but mo kàn rí ní rí pé èmi náà ṣe ń dánmọbìnrin lọ ni ẹ má bínú ẹ má yẹ kọ́rọ̀ mi bínú nínú mi torí pé nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ fún ara yín sọ fún mi ẹ jẹ́ kó yé mi pé kò síbi tẹ́ ẹ̀ tí ṣiṣẹ́ ò lè dé ní gbogbo orílẹ̀-èdè yìí ẹ̀dẹ̀ tún sọ fún mi pé gbogbo state kankan tẹ́ bá ń dé kò sí pé ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ọmọṣẹ́ àbí kó irinṣẹ́ dání ẹ jẹ́ kó yé mi pé àtọmọṣẹ́ àti irinṣẹ́ wọ́n ti wà nílùú kan inú ìwà wo ti state wa tẹ́ máa wá ṣe lánàá mọ́jú sí mi òun ló máa bù ní ọmọ yìí. jẹ́ kó yé mi pé ẹ̀yin mẹ́rin lè wá for operation yìí àwọn mẹ́ta máa ti bògì lọ ẹ̀yin nìkan lè bọ̀ ẹ̀yin tẹ́ tún wá bọ̀ yìí ẹ̀ máa pé mọ̀ ojúlé ti rí lè. Desire. àwọn olè ni. Tàbá ń jáde lọ a máa ń gbà fọlọ́run pé a lè lọ́ka dé a dẹ̀ lè lọ́ka má dé a sì máa ń pa òwe pé ọjọ́ gbogbo nítorí ọjọ́ kan nítorí òun ó dùn mí gidi gan pé kó lè pa màlàkì kíkó sọ̀sọ̀sọ̀ kó tó pa sí lélẹ̀ àwọn kíkó wa pa panama sab shooter oníbòòjì àfibọ́n dára bí òjò. Mr. Laisi gòdògòdò ibi tó yẹ kẹ́yìn fún ara yín ti wò ó pé Ọlọ́run fẹ́ kẹ́ fi àkókò yìí kẹ́ fi ronú padà nìyẹn ẹ jọ̀ọ́ ó ń bẹ̀yìn ni ẹ fi iṣẹ́ yìí sílẹ̀ kákòókò má lọ kọ lẹ́yìn ẹ̀yin náà bìtàn tó kú yín báyìí o please. èsì rẹ̀ gbogbo tó ń sọ fún mi látàárọ̀ jíjà sílẹ̀. ìṣẹ̀lẹ̀ àmì fẹ́ mú dání yẹn ah. kí n fèsì ó lè sílẹ̀. Desiree nǹkan tó ń wù ẹ́ nìyẹn. olóore mi ló dé jẹ́ o àti bàbá ló jẹ́ sí mi tó jẹ́ pé níjọ́kíjọ́ tóun bá bẹ̀rẹ̀ sí ni mú àti bàbá ló máa ń dáàbò bò yàn tí ó ń jẹ́ kó ń pa mi irú èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ sí mi mi ò gbọ́rọ̀ kan wá àsìkò táwa ètò lè bá mi sọ kí n má gbọ́ torí pé o sọ fún mi pé o fẹ́ ràn mí lọ́wọ́ òde fẹ́ bó mi láṣìírí. àmì ètò ìfẹ́ ìpàlọ́wọ́ mi tó lọ. tóbi kó tóbi. Desire on one condition. kí one condition She. Only sí wọn ní ẹnikẹ́ni tó mọ nílùú màsírí ẹnikẹ́ni tó bá dé màá sì rí ẹni a ò tún gbọ́dọ̀ fara pamọ́ fún mọ́ tí a bá ti wá fara pamọ́ fún a gbọ́dọ̀ máa ṣe sí ẹbí ká dẹ̀ múra wa gẹ́gẹ́ bí lọ́kọláya Desire. Yes. ṣùgbọ́n láti fi mi sọ́kọ. ṣé kò rí pé ẹmí pé ẹ fẹ́ máa fẹ́ mi. mo fẹ́ máa fẹ́ ẹ kọ́ mo fẹ́ fẹ́ ẹ ní sùlọ́ka mo fẹ́ fẹ́ ẹ kájọ máa gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó dọjọ́ alẹ́. FM. Yes. Yeah. You know, tí òun ni kò lọ anywhere for now. Hmm, but Desire wọ́n sọ fún mi pé nǹkan tí mo fẹ́ lọ yanjú wà very important mo sọ fún mi pé nítorí security àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó wà ń ta mo fẹ́ lọ tight now má lọ pa má dèdè pa believe me. Alex mo understand it bó nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gangan ló fi fa tó yẹ kó ṣe wà ń dọ̀ for now. bíbí hmm, ó ti jẹ́ kí n lọ ó wà very important ìwọ kan fàdúrà sí mi fàdúrà tẹ̀lé mi pé mo ṣe lọ kí n dé láyọ̀ abẹ́ ṣùgbọ́n kò ní sí nǹkan tó máa ṣe mí. Hmm? alright mo ti bọ̀ gbogbo ibi tó bá ń lọ ọlọ́run bá mi fi ṣọ́rí ẹ̀ máa ṣọ́ yìí but airless má gbàgbé àdéhùn tó bá mi ṣe o má gbàgbé o. bí èwo nínú ẹ o. ò ní ṣiṣẹ́ olóyún mọ́. n ah, fẹ́ kó believe me now àbí kí ni mo tún fẹ́ sọ fún ẹ tó lè gbà mí gbọ́. okay mo fẹ́ fi àwọn òye méjì kan yé ilé e ni àwọn ìdá méjì kan wà tí ọlọ́run ọba dá tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ kò kí ń yẹ tí wọ́n bá báyàn dáde hàn ẹni tó máa yí padà múra o ẹni àkọ́kọ́ náà àwọn ìdá náà àwọn tí wọ́n ń pè ní ẹlẹ́yẹ ẹnì kejì ni ẹni tí wọ́n ń pè ní àwọn adigarawọ̀ ló fò fẹ́rẹ̀ dàlúdò àwọn ògbójúgbójú ọlọ́sà ti kó gilagila wọ̀ lù àwọn olè ni wọ́n ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá dáde hàn kò kí ń yẹ o tí àjẹ́ sọ fún ẹ pé ní ọjọ́ mẹ́wàá lénìí àwọn máa pa ọmọ kan jẹ àbí àwọn máa pa ilé kan jẹ dandan ni wọ́n á mú jẹ nìyẹn o tí olè bá dẹ̀ sọ fún ẹ pé dandan àwọn fẹ́ kó ilé kan ní iwájú ibì kan ọjọ́ tó ń bá dákò nìyẹn o ìdí nìyí mo fẹ́ kó mọ̀ ẹ́ pé èmi gẹ́gẹ́ bí ara wọn gẹ́gẹ́ bí olè tí máa sọ̀rọ̀ kò gbọ́dọ̀ yẹ. ls o kì í ṣọlẹ mọ ayé ìgbà yẹn nìyẹn ìyẹn ti lọ nísìnyí ó ti dẹ̀dá tuntun ṣó ti wá. sorry o ti gbàgbé ni ẹ eh, bíbí ìjọba ní wá kíláàsì ó dà pé ojú mi fẹ́ máa rìn kí lè kí ẹ̀yìn kí tó máa lọ. ok kí ló ṣe oh oh ok tójú mi àbí. mo fi òfò ẹ̀yìn. ojú eléyìí ti bàjẹ́ èmi náà ti gbà fọlọ́run torí náà má rò gbà mí gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ irú ipò tí mo wà ń sìn tó fi nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni kò sì gbà mí bẹ́ẹ̀ má rò pé bóyá mi ò lójúmọ́ rárá ṣùgbọ́n ojú eléyìí ti lọ kò sí dọ́gbọ́n sí i. ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi láti gbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ti ṣẹlẹ̀ ká ní èmi láìsí gòdògòdò mo smart mo dẹ̀ sharp tí mo escape máa ń pèpè lọ́wọ́ níbo ni mo ti fẹ́ tójú ọjọ́ yìí tọwọ́ mi tẹ̀. because màá ṣàtọ́jú ẹ̀ hospital mo dẹ̀ máa gbé lọ kó má jẹ́ pé láti ibẹ̀ náà ti máa rí mi àmọ́ nígbà tí màá rí ẹ pẹ̀lú bó o ṣe bá mi ṣètọ́jú ẹ̀ ó dẹ̀ rí lé ó mi lójú o ṣé ni mo ru ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run dá pẹ̀lú mi gẹ́gẹ́ bí aláàánú àmọ́ tí ò fẹ́ kí n mọ̀ ń sìn tó jẹ́ pé nígbàkigbà tí n bá wà nù sọ̀rọ̀ ọlọ́run máa jẹ́ kó yọjú sí mi wá o wo oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣe fún mi ah tí o bá jẹ́ tiẹ̀ ni nǹkan á ti bàjẹ́ mi ò regret pé mo mọ̀ ẹ́. alex ṣé kí n má tàn ẹ́ mi ò tí ì ṣe nǹkan kan fún ẹ ó tọ́ nìna o níwọ̀n ìgbà tá a ti jọ máa ṣeré ara wa tó dẹ̀ ti jẹ́ kó yé mi pé ohun tí mo fẹ́ wà bá mi fẹ́ èyí tí mi ò fẹ́ wá jìnnà sí pátápátá sọ fún mi kí ló wá dé tí mi ò ní ṣètọ́jú ẹ̀ ìtọ́jú ẹ̀yẹn gangan ló jẹ mí lógún jù. ẹ̀mí hmm. ìwọ náà lè gbádùn mi kọ́ ló máa fi ìjọba wọ́n wá. àmì ojú. láti jẹta tí bọ̀bọ̀ yìí ti lọ ni mo bá ti ń pe nọ́mbà ẹ̀ tí ò lọ ọlọ́run má má jẹ́ kó jẹ́ nǹkan tí mo ń rò má jẹ́ kó jẹ́ nǹkan tí mo ń rò ṣé kò ṣe pé àwọn ọlọ́pàá ti tẹ bọ̀bọ̀ ìṣá ah, mo dẹ̀ ń wọ̀n ẹ̀ mo dẹ̀ sọ pé kó má ti lọ sẹ́niwẹ̀ẹ́ for now. Ah ọlọ́run mà ṣàánú mi ọlọ́run gbà mí mo dẹ̀ wọ̀n ẹ̀ mo dẹ̀ sọ ní kó má ti lọ sẹ́ni wẹ̀ fọ́n dáhùn bọ́ kó gbọ́. kí ni mo fẹ́ ṣe báyìí ọlọ́run mà mi má jẹ́ kí bọ́bọ́ ikú sọ́wọ́ bá mi fi ìṣọ́rí àti ààbò bá mi fi ṣọ́ ṣàánú mi ṣàánú mi.

prayer carry am weekend ah ah promise na má ọ̀rì sábà ti rà máa fún ẹ oh believe me ok tó bá dé sunday náà ṣùgbọ́n mo ti gbọ́. ọ̀gbẹ́ni Godogodo you are under arrest o lè fo màá bá ẹ fò. Laisi, if you think say you can knock, I will count you down. Má pọ̀ pẹ̀lú mi o. Godogodo, don't be faster than your shadow. Inspector Garba, arrest him. ọlá ni mò ń lá ọlọ́pàá arrest ls yé yé àlá èmi tálá mi dẹ̀ máa ń ṣe àlá mi máa ń ṣe ẹwọ́ lọ́rùn ẹ̀dúró owó ls máa wà nílé bí gbèsè wọn lágbèpọ̀ lájà ò jalè bí ẹni tó gbà lọ́wọ́ ẹ̀ ìṣẹ́jú lọ ọlọ́mọ má jẹ́ kí nǹkan yìí wá sí mo ṣe kí ni mo fẹ́ sọ fún sísá mi kí ni mo fẹ́ sọ ẹni ẹlẹ́ni ẹni tó já ti jẹ àti bó ló ń bá kiri abroad tó lè fẹ́ mi nìkan lẹ̀ sínú ilé bíi kọ́ wa gbọ́ pé mo gbọ́ ọmọ olè sílé ah mo ti jẹ gbèsè mo ti jẹ gbèsè alámi máa ń ṣe o ọlọ́run gbà mí kí ni mo fẹ́ sọ fún sísítà mi pé mo gbọ́ mo lè sílé ah, mo ti jẹ gbèsè mo ti jẹ gbèsè ìwọ ọlọ́run mà ṣàánú mi ṣàánú mi kò dìde nínú àánú ẹ ibikíbi tẹ̀lẹ̀ sí bá wà ìwé mímọ́ ní tèmi bá rí ẹ̀jẹ̀ náà èmi yóò sì rè kọjá bá mi dàbò ẹ tó nìkan bu ẹ lẹ́sìn má yẹ kó pọ́ sọ́wọ́ àtijọ́ tí mo ti mọ̀ mi ò ní fọkànbalẹ̀ mi sinmi. Ah. 너좀 할수 있어. 너무 사랑. 너무 사랑. Hello. Tani. Elez. Elez. Oh, ah, Elez, ìkà ni ìkànnì ò dájú o ah, ah, látijọ́ yẹn lẹ́sì ó pè mí ah, ls ó ṣe ká fún mi mi ò rí ẹ bá sọ̀rọ̀ mo text message mo ṣe everything ó tiẹ̀ reply kí ló dé. ibo ni mo fẹ́ wọ ls ilé ni mo wọ aṣọ fẹ́ pa mí ni. wo bí ls dúró ibo ló wà báyìí báyìí ibi yóò ń kọ wà mo fẹ́ wá báyìí right now ibo ló wà. ìtú ikú mo mọ bẹ̀. ibẹ̀ ló wà. wo máa ṣáájú ẹ débẹ̀ wá bá mi bẹ̀ mo lọ nílé sí mo lọ múra wo má dá mi dúró mi lè wait láti rí ẹ. mo gbọ́dọ̀ rí. gòdògòdò. Désiré Désiré ah but mo bá gẹ̀ ìsọ̀rọ̀ ń sìn náà pé wọ́n bá mi ní tree tó lè jẹ́ kí n mọ̀ pé òun máa síwájú mi débẹ̀ ni mo dé tree ń sìn ìbà mo tún wá wálé pé bóyá kò ti gbéra ni wọ́n ti ti gbogbo lẹ́ẹ̀pa kí ló ń wá pọ̀nà mo dẹ̀ pé aago ẹ̀ ọkùnrin ló bẹ̀rẹ̀ sí ní gbé ṣé kò kì í ṣe pé wọ́n fẹ́ fi gẹ́ set me up. Then try again. voice message at your present call rate. Please hold. ó ti yé mi láì ṣe gòdògòdò ọ̀nà ó bẹ̀ta kó jára ẹ̀ ọjọ́ tí ń wọlé bọ̀. Stay with me forever Forever I want to live a life Like a king In the palace àti ohun tó yẹ mí. I found the woman of my life. Mo ti ohun tó wù mí, mo ti ohun tó yẹ mí. I found the woman of my life. waiting for the day that eh, she go run away. And my family, they say, ojú ọ̀kẹ́rẹ́ kòkó wo, tábàrí fọ́ọ̀mù ènìyàn many gbọ́ and your mother they pray say this love should fade away and i they wait for the day that you go legally be my champagne mother. Oh, oh, oh, oh. oh you want tó wù mí you, ti tó yẹ me? I found the woman of my life What you want tó wù mí mo ti tó yẹ me? I found the woman. kíchìn ọkùnrin ló ní ìsinmi. no ṣé nǹkan tó ń sọ ni pé kí kíchìn ọkùnrin máa dẹ̀tí. no but ó ṣe gbogbo ọkùnrin ló ráyè pàǹtùnú léṣe not to talk of kitchen but yours is different. <laughs> indeed. I am flattered ṣùgbọ́n wọ́n máa dáa kí wọ́n náà join mi a tún lè dájú bó ṣe dá ẹ lọ ṣùgbọ́n kóbìnrin ló nílé. mo ti gbọ́ yín but ṣé mọ̀ pé ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti mọ̀ ọ́n pa ká tún lè ṣe báyìí ó mọ àdùkẹ́ tó lè wà satisfied. oh no not in my own case. Um, ó yẹ kọkùnrin appreciate kó dẹ̀ commend obìnrin tó bá ń tún lè ṣe. yes really. that's nice. Antonia. Oh, Betsy. Come on, Nǹkan kan wá sí mo fẹ́ kó ṣe fún mi. Jọ, kí lójú mi ṣe tí ò fárọ̀ ṣe fún? Iṣẹ́ kí ni mo gbà tí màá ti lè ṣe nǹkan tó bá fẹ́? Good. O ti make promise nìyẹn o. Of course. Um, honey, please. I want you to stop taking alcohol. The rate of income using alcohol is too much. You're a woman. Ó dẹ̀ máa ń bá mi ní jẹ́ to mo bá yẹ tó bá mu Please, I want you to just, you know. Bọ́lá ọ̀hún, No tó Why kúnlẹ̀ fún mi. Lóòótọ́ ni mo ṣàlàyé fún ẹ pé ó ní reason tí mo fi mu tí bẹ́yìn bọ ìgbà tó dẹ̀ ti sọ pé kí n stop ẹ̀yìn sí mi mi ò ní any option than to heed to your words your wish is my command. you're gonna stop. yes. baby i love you so much. love you too. thank you i love you. love you too. all right then. wọ́n fẹ́ kó sọ nǹkan tó bá wà fẹ́ kí n ṣe fún wọn kí kin wọnú kíchìn Hmm fẹ́ ṣe oúnjẹ fún mi. <clears throat> oúnjẹ tí mo fẹ́ èyí tó máa ṣe fún mi nínú bedroom mi ni mo <laughs> okay, let's go to the kitchen and we cook together, then we go to the bedroom to eat together. All right, no problem. Come on, baby. ṣe láyé tí mo wá lójoojúmọ́. àbí ojú mi ń tàn jẹ ni àbí tẹ́sí rẹ̀ kọ́ nìyí tẹ́sí so omi ìní ẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe fún mi ìyẹn ni pé o mọ̀ mọ̀ God. Uh, um, do you know him? uncle uh, sorry ẹ jọ̀ọ́ uh, ṣé kò sí nǹkan kan. no mi ò ní problem pẹ̀lú yín this is my girlfriend mo ní mo bá sọ̀rọ̀. oh uh, uh, no sorry um, she is my fiance. fiance. ọmọ tí eh, ọmọ tí mo fẹ́ fẹ́ sílé mi. ń gbẹ́ o gbọ́ nǹkan tó sọ etí ẹ̀dín ò lè sọ̀rọ̀. ẹ má pariwo obìnrin bẹ́ẹ̀ náà why are you talking like that and and besides ṣé ṣé òyìnbó lẹ gbọ́ ni àbí yorùbá lẹ mọ̀ dáadáa ẹ̀yin náà sọ pé girlfriend èmi sọ pé fiancé tèmi ẹ ẹ rò pé bóyá bó ṣe jẹ́ girlfriend tẹ́lẹ̀ kò láìkì yín mọ́ ẹ ẹ ẹ máa lọ́nà lọ́yìn náà. ọ̀sìn náà ta mi ò bá ẹ sọ̀rọ̀ ẹ bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ mi ò bá ẹ sọ̀rọ̀ jẹ́ jọ́jọ́ jọ́jọ́ ẹ sọ̀rọ̀ ẹ má bínú ẹ ẹ bọ̀ kí la sọ́ọ̀sì tẹ lọ. mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí kò ẹni tì lẹ́nu tí màá fi mú ìyàwó mi kúrò oh, mi. Bros, can you just... Bros, but you can't take her away like that now. Yeah, I will, I will, I ewúrẹ́ máa wojú ẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́ pé àgùntàn ìwọ ni mò ń bá sọ̀rọ̀ látàárọ̀ dúró kí ló ṣẹlẹ̀ gan-an ṣé èmi ni mo ṣẹ̀ ní àbí òòlù ṣẹ̀ mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ o dá mi lóhùn látàárọ̀ kí ló ṣẹlẹ̀ gan-an. please now ọ̀rẹ́ má ṣe báyìí fún mi má ṣe báyìí fún mi but mo fẹ́ kó rántí àwọn so ti gbà pé nǹkan tí mi àti ẹjọ́ sọ ni nítorí mo fẹ́ kó rántí nǹkan kan o mo fẹ́ kó rántí pé ìwọ ló jẹ́ káyé mi nítumọ̀ báyìí o ìwọ ló dẹ̀ yọ mí nínú òkùnkùn ayé mo fẹ́ kó rántí pé olè tí mo ti jà for the past ten years ìwọ ló sọ fún mi pé kí n stop ẹ mo dey stop ẹ fún ẹ because of ìfẹ́ tí mo ní sí ẹ wọ́n ti pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti jọ sọ láàrin ara ọtún jí àṣírí tí mo lè sọ fún ẹ pé nǹkan tó bá fẹ́ mo sì tán láti bẹ ìfẹ́ so àyẹ kó jẹ́ irú àsìkò yìí ló máa já mi kulẹ̀ so yẹ kó jẹ́ irú àsìkò yìí ló máa ṣe irú nǹkan tó fẹ́ ṣe fún mi tó sì lè má ṣe bẹ́ẹ̀ má ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi so àtijọ́ náà lọ́hùn tí mo sọ fún ẹ kó wá bá mi nínú ìtìrì Desire mo wá síbẹ̀ mi ò rí ẹ mo tún gbéra mo tún lọ sílé pé kí n lọ chẹ́ẹ̀kì ẹ bóyá ò ti dé mi ò tún bá ẹ nílé mo bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà ẹ títí títí títí títí wọn gbé nígbà tí èèyàn máa fi gbé nọ́mbà ẹ Desire ọkùnrin ló ń gbé ọkùnrin ló ń gbé nọ́mbà ẹ Desire ìyẹn ni mo sì conclude mind mi pé ó dàbí ẹni pé ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ bóyá wọ́n fẹ́ fi ẹ́ set me up ni àtìgbà yẹn mo ti rọ́ dànù tí mo dẹ̀ ń wá bí mo ṣe lè rí ẹ àbí wọn náà tiẹ̀ máa try láti pè mí. lọ́jọ́ tòní mi ò rí ẹdí síre ọ̀ǹtí òní tí mo wá síbẹ̀ yẹn pé kí n wá ṣẹ̀fàjì tí mo wá bá ẹ rúkú tí mo bá ẹ yẹn kò bá jẹ́wọ́ kí ló máa ṣe sọ fún mi kí ló máa ṣe. mo rí gbogbo ohun tó ń sọ yìí mo rí nírìpò kan fúlátà mi lásán ni yes torí lọ́jọ́ tó máa kúrò nínú ilé mi ó ní kí n fún ẹ lọ́jọ́ díẹ̀ mo fẹ́ lọ ta ìtàn securities kan ls ọjọ́ má dọ̀sẹ̀ mọ́ mi lọ́wọ́ kẹrẹkẹrẹ ọ̀sẹ̀ gan tún doṣù ò try láti gbóhùn mi ò pè mí ò kí ẹ̀. mo pago mo pé gbogbo nǹkan tí mo mọ̀ tí mo lè fi gẹ̀tẹ̀ ni mo ṣe ẹlẹ́sìn mi ò gẹ̀tẹ̀ mi gẹ̀tẹ̀ afọjọ́ tó pè tó ní kí wọ́n bá ẹni tù í ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ yẹn. how much is my bill? Okay. That's it. Thank you. All right. Can you next time? Hello. Báwo ni? Jọ mo ti pẹ́ ń bì náà, gbogbo àti mo ti ń pè ẹ́ pé mo ti wà ń bì báyìí. Àbáwo ló ń ṣe báyìí? Jọ̀ọ́ ah, jọ̀ọ́ má pẹ́ nítorí Ọlọ́run, ọ̀rọ̀ owó lè à ń sọ yìí. Mo fọlọ́run bá bẹ̀ jọ ẹ dáhùn dáhùn jọ ẹ ẹ ló ah yé. ọṣẹ káàdì tán ṣá ah. àǹtí ẹ jọ ẹ má bínú tí ọ lọ ṣé mo ti ẹ lè rí èmi ní ti lórí fún un. ah mo kí mo fẹ́ ṣe. àǹtí ẹ jọ ẹ ká sàn ẹ jọ ẹ má bínú pé mò ń dá yín láàmú o ẹ̀jọ̀ mò ń pè èèyàn kan ni tó fi wá bá mi bí báyìí mo ṣe wá ń pè káàdì mi wá tán kò rẹ̀ síbi tí mo ti lè gẹ̀ẹ́tì káàdì lérí àyè wọ́n wá ní ẹjọ́ tẹ́ bá ní èmi ní tẹ́tẹ́ lè yá mi kí n kàn fi describe bí ìbàfẹ́ nìyẹn. ẹ ṣe gan wá fi ṣe. owó tiẹ̀ wá sí ẹ ṣe gan ẹ ṣe gan. ah hello azu ló ń sọ̀rọ̀ èmi mò ń sọ̀rọ̀ azu wò fóònù mi káàdì tán lórí ẹ̀ ni mo ní láti yá fóònù gan sin tí mo fi ń pè ẹ́ ni ah, jọ dáhùn òun ti ń dúró àtìkò sí time now hello hello kò yé mi o hello hello ah, ṣé ń bọ àwọn òòṣà kan bíbá tí wọ́n ń sọ àlò nẹ́tíwọ́ọ̀kì gan ni hello hello hello. hello? Entendeu? Aí é o Leco, como ele ẹ jẹ́ má bínú ọ̀nkú tí ẹjọ́ jókòó mi bá ilẹ̀ kan. èmi ò mọ rí i ó jókòó tì èmi náà jókòó tì èmi. but ẹjọ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. àǹtí mi ò mọ rí àwa lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ jẹ́ má bínú ìkan lára àwọn kọ́sítọ́mà yìí tó jókòó síbẹ̀ yẹn ló wá bá mi pé kí n fóun ní fóònù mi ìdẹ́mọ́ bóyá disappear má bẹ̀rù ṣé ti mọra rí nìkan tẹ́lẹ̀. mi ì mọ bí mo jókòó ló ní kí n ya ẹ fóònù ẹ wo ẹ ò fún mi mi ìmọ̀ bí mo fẹ́ rí fóònù mi gbà. ẹ mọra rí ẹ̀dẹ̀ fún wọn ní fún wọn bó àǹtí ẹ̀yìn náà ti wà careless jù ṣẹ́rẹ́ ni bó ṣe jókòó síbi yẹn látẹ̀kàn èmi náà ti rírí mi this is the first time tí wọ́n máa wọ ìtura wa ń bí ra yìí in fact mo ní kí n fún ní thirty minutes kí n lọ challenge ẹ̀ bẹ́ẹ̀ ni torí bó ṣe jókòó látẹ̀kàn kó ra nǹkan kọ́kàn dá jókòó síbẹ̀ yẹn ni ẹ dúró ṣẹ́ẹ̀dẹ̀ ti lọ bèèrè lọ́wọ́ security nta. ẹ mo mo ti lọ bá security nta ó lóun ò rí ẹjọ tó yọ náà ẹ ò pè mo dúró dé èèyàn ní ẹni yẹn gbọ́ ti máa pe nọ́mbà mi látàárọ̀ ẹjọ. ẹjọ ẹjẹ bí o. Ei, ei, já mo dúró déèyàn ní ẹni àgbà tó máa tó ẹ̀wọ̀n wà. mi mọ́ mẹ́rin kẹ́tẹ́ mi mọ́lé mi mọ́nà mi mẹ́nibọ́dí tí mo lè wá ẹ lọ sọ́dọ̀ ẹ ẹ lè sọ fún mi kí ni mo fi jẹ̀bi ẹ kí ni mo fi jẹ̀bi ẹ mi ò mọ̀ mo dẹni tó mọtí káàkiri mo ṣe bí wèrè mo ṣe bí wèrè káàkiri. níbi tí mo ti ṣe jàgàjàgà káàkiri. ibẹ̀ ni mo ti pàdé gáì tó jọrí mi àti ẹ̀yẹ ó ní mo rí gẹ́gẹ́ bí ẹnì kejì mi. ó ló ń kàn só mi títí tí relationship wa fi dì tó fi pàdé wa ni. he lays me sí at fault mi ò jẹ̀bi. Desiree ọ̀tọ̀ níbi tí mo fọkàn sí tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìkan tó ṣẹlẹ̀ sí bí ọ̀rọ̀ ìrìn àjò ilé ayé ẹ̀ sì jẹ́ nìyẹn gbogbo ọkàn mi ní kó fẹ́ já mi sílẹ̀ lójijì níwọ̀n ìgbà tó ti mà sí rí mi tán ni. mo dẹ̀ tún rò pé torí owó mi tí mo gbé fún ẹ tó wà lọ́wọ́ ẹ ló fẹ́ fi fi sílẹ̀ lọ. mi ò fọwọ́ kówó ẹ̀ mi ò ṣíwò lẹ́yìn ọjọ́ tó àtijọ́ ṣì tó fi wọ̀ mí. Bisri, I still love you. understand what exactly kí ló fẹ́ understand We put disgrace in láàrin ìta bẹ́ẹ̀. ó dẹ bọ́kùnrin mi lọ ṣé o mọ̀ pé insult nìyẹn jẹ́ fún èmi ni. bàbá mi sọ̀rọ̀ má bínú ṣùgbọ́n mo ṣàlàyé ọ̀rọ̀ bobo yìí fún ẹ tẹ́lẹ̀ mo jẹ́ kó yẹ pé òun ló sọ mí dẹni tó mọ tí káàkiri ìgbà tí mi ò dé rí látọjọ́ yìí mo rò bóyá ti kú ni bí mo ṣe rí lánàá yẹn surprise ló jẹ́ fèmí fúnra mi because mi ò expect pé mo lè pàdé ẹ. òun máa ní ohun àtijọ́ yẹ kó bá àtijọ́ lọ are you saying to me pé bọ̀bọ́ yẹn náà ní ti ní ẹnìkan tó ń fẹ́ láti gbà yìí owó bá tó ti lọ náà jẹ́ kó máa bá tiẹ̀ lọ. bọ́lá wọn má sọ̀rọ̀ báyìí náà ní sùúrù kò ń mí bí mo ṣe tẹ̀lé lọ lánàá yẹn ṣùgbọ́n ìwọ náà wò kí la fa náà kí la fa bọ̀ tó ti di pé ó ń yọ̀bọ̀n síta bó dẹ̀ ṣe yọ̀bọ̀n yẹn anything ló lè ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì ìdí mi tí mo fi wò pé kí n yàgò fẹ́ṣu kò dẹ̀ máa wà wọ ìfẹ́ tí bọ́bọ́ yìí fi mi ló jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ṣe lánàá yẹn. àti pé gbọ́nla hàn jẹ́ kí n kàn yín èmi fara mi mo sì nífẹ̀ẹ́ bàbá yẹn I still love him. ó sì nífẹ̀ẹ́ Desire kí ló máa ṣẹlẹ̀ sí mi e, e, èmi náà nífẹ̀ẹ́ I love you too much. Dọ́là mi sọ̀rọ̀ jẹ́ ká ṣe báyìí. Ok, mo fẹ́ bẹ̀rẹ̀ ni bóyá kò jọ kó fún mi ní time díẹ̀ kí n fi gather ara mi together. What are you talking about? I'm sorry. Desiree, please. I, I'm not in love, and I can't stay without you now. Desiree, please. See, mo understand pé tóbìnrin bá ní fún mi time nǹkan kan tó túmọ̀ sí ni pé obìnrin yẹn fẹ́ lọ this is I, I love you too much you're gonna destroy me please I love you too much please. Bọ́lá please let me go. please. just This is please. I love you. Ten weeks pregnancy. How come? ìyàlẹ́nu ló jẹ́ fèmí náà fact mi ò fura rárá pé oyún ti dúró sí mi lára mo kàn notice pé mo ń weak these days ló jẹ́ kí n lọ rí dókítà fún check up àfi bọ́n ṣe gbé report lèmi lọ́wọ́ o. ọbọ yẹn náà ló máa fún ẹ lóyún o àbí. ìṣòro ti pé mi àti ẹ níjọ́ tá ti bẹ̀rẹ̀ títí di àsìkò táwa èmi àti ẹ ò tí ì ní kankan and secondly ìgbà tèmi àti ẹ tún padà táàmì ẹ̀ tábàkà kò tí ì ju seven days lọ. mo fẹ́ kó ṣe fún mi sí ni pé gbà mí kí ni solution kí ni mo fẹ́ ṣe báyìí. kò sí solution nǹkan tá a mọ̀ sí lẹ́yìn kanú kàmínẹ̀tì tó ní olè fi ìyàwó mi ṣe yes. mo máa ṣe yín. yes. mo wá wò pé kí n kọ́kọ́ yọjú sí ẹ kí n mọ tó wà ní máìndé kí n tó lè ṣe anything lórí ẹ. What do you expect me to say? what? ṣé o rí pé ọlọ́run mọ̀ mọ̀ ló fi ṣe nǹkan tó ṣe yìí ọ̀rọ̀ náà tọ́lọ́ ń gbà yọ sí ẹ̀ ìwọ I told you nobody can ever take what is rightfully my body. You see? kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ can you see now. mo láwọn ọjọ́ tó yọ lọ mo fọlọ́run bẹ́ẹ̀ solution ni mo wá fún. kò sí solution kankan náà are you funny? no you funny kò sí solution kankan tó pẹ́ kọ́ fún yìí nìyẹn lẹ̀. ọlọ́run tètè mú ẹ doctor sọ fún ẹ pé o lè terminate pregnancy mi it is mine nobody will take you away from me nobody and, and mind you mind you look at me look at me nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ mi wàá wàá dá mi mọ́ o. Hey, I'm talking to you. Tí kankan bá show you know. What wà á dá mi mọ̀. Má yẹ kí n I am warning you. anything you say there will be used against you at the court of law so kò can be too. wáyé. Bọ́lá hàn. I am ASP Ọládẹjọ Lásùkọ̀mí. I am a family man. I have my family. Hey, what happened to my boy? Ah, my little soldier. I have a very beautiful wife and a lovely son. And you are a criminal. You are a criminal. I'm a policeman. No, Tori, pé wọn ò Because you have the chance to, to, to, to walk about. Wọn ò mú accessory. You are an accessory to all the crime committed. Gbogbo nǹkan tí gòdògòdò ṣe yẹ kọjọ mú yín ni now. Torí pé wọ́n ti pardon ẹ, ó mọ nǹkan tó ṣe, ó mọ lọ́rọ̀. You are a criminal. I can never be a husband to a criminal like you. I love my country. I am a policeman. God bless Nigeria. You're a criminal. Let me tell you. Èmi kọ́ mo lóyún nù ẹ̀. Èmi kọ́ mo fún ẹ lóyún. The federal government of Nigeria ìjọba ló lóyún inú ẹ̀. I've just been playing you all along to get to your stupid lover godogodo that criminal tó tó ń dààmú orílẹ̀-èdè yìí that you are helping to destroy my country. èmi kọ́ mo lóyún inú ẹ̀ um, ilé tó ń gbé ìjọba lónìí. Within the space of a month, you must move out of this upper eight èmi gan bó ṣe wù mí look at me wù mí èmi gangan lẹ́yìn two days mi gbọ́dọ̀ wọ bí mọ́ safe house ni bí fún MPF do you understand what MPF means Nigeria Police Force àwọn tí mo bá iṣẹ́ ni ok ok. jọ torí ọlọ́run mo lọ bá ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ yàtọ̀ má jẹ́ kí n ṣẹ̀ sí ṣàánú mi. Desiree, from the very first day tó ti hábọ̀ gòdògòdò àtijọ́ yẹn gọ́gọ́ ló ti ṣẹ̀ sí ọjọ́ yẹn ló ti ṣẹlẹ́yà. You betrayed your country, my country. I have to go now. Mo mọ̀ ẹ́, ìwọ náà mọ̀ mi rí ìjọba ló lóyún ní àwọn ẹ̀ máa take do not touch me. ọ̀rẹ́ wa inspector ọládèjọ tẹ́lẹ̀ ó ti di asp sin bẹ́ẹ̀ yẹ ká bóyá ní yọ kí àárọ̀ bí kí ni kí àárọ̀ bí tẹ̀ wọ́n lọ́wọ́ <laughs> ah. ọ̀gá wa nǹkan tó yà mí lẹ́nu nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé kò tí pé one month tèmi àti inspector Felix ta lọ sí Àbújá fún special duty mo kàn ń gbọ́ pé ọ̀rẹ́ mi asp ah, ah, how come Ọládẹjọ ti di asp bó ṣe ṣẹlẹ̀ ni òye mi ah, àbí nǹkan mi wà tún wà ń ni. Um, kò ń ṣe fẹ́hùn iṣẹ́ ọlọ́run. Ah, ọlọ́run ni àkọlọ́run ah, yẹn ṣàánú èmi náà. ó àlèmi náà bọ́tẹ́dún náà ẹ̀yìn kan nǹkan tó kàn yà mí lẹ́nu ń bẹ̀ ni wípé mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ inspector Ládẹ́jọ́. ọ béèrè máa sọ fún ẹ. inú mi dẹ̀ máa dùn gan tó bá lè sọ fún wa o. hey point of correction ASP Ọládẹ́jọ́ ah sorry boss sorry boss báwo gangan ni o ṣe mú gòdògòdò nǹkan táwa ń gbọ́n pa gòdògòdò ó ju gbogbo tá à ń sọ yìí lọ because kò sí ọlọ́pàá kan ṣọba tó lè kọjá níwájú gòdògòdò ó máa mú balẹ̀ ni but ẹ yìí ó jọ wá lójú gan ó yẹ kó lè try kó explain ẹ fún wa ká tiẹ̀ mọ̀ nípa bó ṣe mú. ó fẹ́ mọ̀ di abájọ. òótọ́ gòdògòdò ya bó ṣe sọ. So but ọ̀rẹ́ mi lẹ́yìn àtijọ́ wa lẹ́nu iṣẹ́ kan ṣe èmi kan ṣàánú ẹ mọ̀ pé mi náà yà wèrè gan. Ah, you know sori kìíní kan mo ṣe àkíyèsí pé. gòdògòdò kì í ṣe ọkùnrin kékeré o ọkùnrin ni àwọn genius wa we have different geniuses um, aláwọn genius náà jẹ́ genius dáadáa a dẹ̀ ní evil genius if i have to tell you the truth gòdògòdò devils incarnate gangan ni fúnra òun gangan lè ṣù ó gbọ́n nínú bíi fa ó mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ this guy is so intelligent kò ń ṣòlè kékeré ní gòdògòdò bọ̀ mo ti pinnu lọ́kàn mi pé iṣẹ́ tí àwọn ẹgbẹ́ mi ń kọ́ yìí iṣẹ́ gòdògòdò táwọn ọlọ́pàá yòókù ń kọ́ yìí tí n bá máa ṣe oríire níbi iṣẹ́ ọlọ́pàá yìí iṣẹ́ ìgan ni màá ṣe so mo lọ sí police headquarters mo sọ fáwọn ọ̀gá wa mẹ́ pé ohun mi mo fẹ́ take up iṣẹ́ gòdògòdò mo dẹ̀ fẹ́ mú fúnjọba yes ẹ̀ láti bẹ̀ wọ́n ránṣẹ́ sókè wọ́n béèrè kí ni mo fẹ́ kí ni mo fẹ́ lò mo ṣàlàyé fún wọn dẹ̀ fún mi ní everything mo á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bọ̀bọ̀ yìí ọjọ́ tí màá kọ́kọ́ pàdé gòdògòdò mo wà lẹ́nu iṣẹ́ kan ni ọjọ́ ẹ̀ mo gòdògòdò. so many things left undone um, No, what radio? láti Kafanchan. pẹ̀lẹ́. o ṣe jàre. wọ́n máa rédíò wa náà. èmi ò pé bóyá ká wá nǹkan tá a kó máa jẹ ká tó délé. ìyẹn dá nítorí ó ti rẹ̀ mí already mi ìdẹ tún lè ṣe wàhálà mọ́ tá a bá ti délé kò sí problem. all right. pẹ̀lẹ́. o wà bẹ̀ ó wà bẹ̀. Voilà. Hello, wa five hundred meter. Ah, ah, kí ló dé? Kò tó bẹ́ẹ̀, ọ̀nà ẹ̀ jù. Báwo. lé o ẹ káàsán o ta ló wà lé o. ẹ káàsán. à àǹtí ẹ káàsán báyìí sí. ọ̀dà kan rí ìrọsàn lọ́wọ́ mi lánàá wọ́n sì ní bá ti ní mú rẹ̀ tó dùn kí n gbé wá. báwo la ṣe rí. wọ́n wọ́n kú pa wọ́n ṣe bẹ́ẹ̀ ní gà díẹ̀ báyìí anáyẹ̀gán pàápàá wọ́n lògò dúdú báyìí dúdú báyìí náà báwa. ìgò dúdú ẹni tẹ́ ń sọ mo ti mọ̀ bọ̀ kò sí around bá. Ah. Bisọ́lọ̀. ẹ ń try láti béèrè pé ibo náà lọ àbí. báwa báwa. ok wọ́n travel ni. ẹ má bínú àǹtí ìgbà tán máa dé. mi ò lè sọ yẹn. Ah, ọsàn yìí ti dúró àwọn kọ́sọ́mọ̀ mi gan dáadúró kò dúró wá. àǹtí kò sí nílé. Ah, ọ kò sí nílé èsì wàhálà màá wá ń jòmù rẹ màá wá mù rẹ. ó sì ń dùn dúró ìgbà wo lẹ́lẹ̀ ti bá rí ọmọ ọlọ́sàn yìí sọ̀rọ̀ débi pọ́n jọ ń rọ̀sàn lọ́wọ́ ara wọn tó fi wá lórí láyàwó ọgbà yìí wá ẹlẹ́sì. àìsàn bàbá yẹn ti sá lọ. báwo lè ṣe mọ̀ pé sá lọ ni. mo confirm ẹ̀ ni. ọ̀hún kí ni wàá ti obìnrin yẹn sọ. ṣé stupid girl tó pè ń girlfriend ẹ̀ yẹn. mo tiẹ̀ débẹ̀ like mo tún persuade ẹ̀ dáadáa kó tiẹ̀ lè sọ bí movement ẹ̀ ṣe rí but kò jẹ́ kí n mọ̀. ó kàn sọ fún mi pé travel travel ìgbà wo kò sọ. you should have just pushed more. I tried to but it doesn't work. Ha ha ha ha ha. dispose kene ko jala dispose kene ko jala gbogbo trap tí mo set fún ọbọ yìí kò sí kankan tó mu. bọ́lá àrin méjì mo rí i pé iṣẹ́ yẹn ń ṣe bí mo ṣe rò mo ṣe surveillance tí máa ń tèlè máa kàn ti rí pé ẹni tí mò ń tèlè ti mọ̀ pé èèyàn kan ń tèlè nǹkan kan máa sọ fún mi pé ẹni rí mi pé mò ń tèlè wọ́n á rò pé kí ni màá ṣe o àdébọ̀n tẹ̀rù bá mi mo fẹ́ stop pé mo ṣe mọ́ pé mo á rò pé ṣé mi tí mo lọ bá àwọn gan-an pé mo fẹ́ ṣe màá tún padà lọ bá àwọn gan-an pé mo ṣe mọ́ ah, kí ni màá ṣe mo á rántí ọ̀rọ̀ àtàwọn ń sọ ń wá ẹ̀ rántí náà wípé winners don't quit and eh, others don't win. Yeah. Then I stay by it àti pé kìnnì kan wá sọ fún mi ẹ̀mí kan sọ fún mi mo dẹ̀ bílí pẹ́mi ọlọ́run ló sọ fẹ́ fún mm. torí ire ló wà wájú ẹ̀mí yẹn sọ fún mi pé tí mo bá jáwọ́ ire máa wá lẹ́yìn because àti fún ọ̀tẹ̀rù bẹ̀rẹ̀ sí bá mi pé tí bọ́bọ́ ìbá lọ mọ̀ pé mò ń tẹ̀ lòun kọ́ and you know what I did mo discover during the course of my investigations pé. kò lọ́rẹ̀ẹ́ kankan irú ọkọ mi ń gbà yẹn ni pé ó possible kí n tiẹ̀ ka mọ́ pẹ̀lú àwọn guys kan bóyá wọ́n á plan operation àbí nǹkan kan bóyá eh, lẹ́nu operation a máa lè bọ́ọ̀sì wọn bàbá yóò ṣe operation kankan mo wá rí i pé ọ̀rẹ́ kan péré ni gòdògòdò ni ọ̀rẹ́bìnrin ni at the point I was thinking pé iṣẹ́ gòdògòdò lọmọdé yìí náà ń ṣe mo á bẹ̀rẹ̀ sí wádìí ọmọ yẹn náà mo kọ́kọ́ wá gbogbo data àti gbogbo gbèsè ayé ọmọ yẹn náà ni mo wá mo kọ́ rí bolo ti lọ school ọmọ ọdún mélòó ni kí ni date of birth kí ni favourite colour ẹ̀ school tọmọ yẹn lọ everything ni mo wá any my course of investigation mo rí i pé ọmọ yẹn ò ṣiṣẹ́ gòdògòdò but ẹnìkan tí gòdògòdò love gbèsè ayé ẹni ẹnìyẹn ló ní okun gòdògòdò lọ́wọ́ tó lè control gòdògòdò. and you know what i did. nígbà tó lọ fẹ́ bá mi ṣe irin wọn nǹkan kan ṣẹlẹ̀ sínú wọn láàrin kan. nǹkan kan hinder communication gòdògòdò àtọmọdé ìyẹn ló fẹ́ mi ní advantage and i took it ìgbà tí máa kọ́kọ́ pàdé ọmọdé yìí club mo ti pàdé ẹ lójújọ oúnjẹ kan sí kọ́sítọ́ọ̀bù ó yà pa níbí àwọn ọmọge gan ò wá gbẹ́yìn. them mala. I'm still on 12 bottles now, but still on fire. I know retire. La la, hey yo, bam bam, do anyhow. I'm to get your list, be on now. Hey yo, bam bam. Hey yo, bam bam, yo, bam bam, do anyhow. I'm to get your list, be on now. Hey yo, bam bam. Hey yo, better at the halo. <laughs> like so, much more in the building at the halo. like so, like so, like so, pull your weight, say so. Okay, let, let, let me walk you in. Motiwa, okay bye. Ó ṣọ̀pọ̀ wà okay. Motiwa, okay ju ti tẹ̀kan Thank you. Bye. No, no, mo lè mú ẹ dénú lé dẹ̀ máa <laughs> Later, bye. Bye bye. All right, bye bye. beautiful woman. You see, at the point, I ọ̀rẹ́ wa bá mi lé. Níta ni ẹ̀dọ̀ mi rò pé ọwọ́ mi ti ba gòdògòdò díẹ̀ lókù. Mi ìdẹ́fẹ́ kó sleep out of my hands ọmọ ìwà bá mi ó lóun lóyún ó dẹ̀ tún sọ lójú mi pé ó ń ṣe love gòdògòdò ah mo á rò pé bọ́mọdé ṣe love gòdògòdò gòdògòdò lè influence ẹ pé kó lọ ṣẹ́ oyún yẹn ó dẹ̀ ti di point ẹ pé ó kù díẹ̀ kí n gbá bọ́bọ́ imú kí n kàn sọ bí iṣẹ́ ni pé òkè yẹn jẹ́ ká lọ bọ́ọ̀sì tẹ o tọmọdé bá wa ṣẹ́ oyún yẹn irin tèmi náà máa pín bẹ́ẹ̀ you know what I did ọ̀dọ̀ dókítà tí ọmọdé yìí lọ èmi mo lọ sọ́dọ̀ ẹ tí mo sọ fún pé ní orúkọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà wa yìí ó láti bá ọlọ́pàá ṣiṣẹ́ wọ́n á sọ fún mo kọ pé kò sọ fún bẹ́ẹ̀bù yìí pé oyún tó wà nù ẹ̀yẹ tó bá ṣẹ okùn ẹ̀mí ẹ̀ ló ṣẹ́ dànù yẹn ó máa bẹ́ẹ̀ mi ẹ̀ lọ. sọ̀rọ̀ alápọ̀ tí bẹ́ẹ̀ ti di pọ̀ wọ́n ti wọn nípa wọn ti bá gòdògòdò and the rest is history. bá a ṣe lọ bọ́ọ̀sì gòdògòdò nìyẹn ó dẹ̀ ti wà láhàámọ́ nàìjíríà police force so after apprehending him bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀ ṣe sọ lẹ́kọ̀ọ́ pé láàrin wọn mọ̀ tẹ́lẹ̀ because mo ti wà lórí iṣẹ́ yẹn mọ́ ni o ẹgbẹ́ ìgbà tí màá ní pọ́tẹ́ẹ̀lì rí ní nǹkan kan tí màá kàn wá mo ti wà lórí iṣẹ́ at least ó máa ti tó bí oṣù mẹ́sàn-án kan sẹ́ńtì mo ti ń tẹ̀lé àbí mẹ́fà there so at the point tẹ́yìn lọ sí Àbújá yẹn àwọn ọ̀gá ṣe pè mí nìyẹn. wọ́n kọ́ pè mí lọ sí headquarters ni bàbá ni Officer Inspector Oladejola Sokomi, you've been promoted to the post of Assistant Superintendent of Police. Shock! Yes, sir! That's an interesting ìwà àti gòdògòdò ẹ ti ń fa mi nínú kànga kan náà nìyẹn. no no no no on the more serious note ǹjẹ́ ẹ mọ̀ pé gòdògòdò ò tí ì yí ibi ọmọ yẹn tí mo fi dé bẹ́ẹ̀. Ah! Eh, àdúrà mi for you because I know you guys are gallant men. ọlọ́pàá tó kojú òṣùwọ̀n ni a jọ ṣiṣẹ́ láti way back ni àdúrà mi fún yín ni pé irú oore tó tẹ̀ mí lọ́wọ́ ẹ̀ ní kò pẹ́ kò pẹ́ Ọlọ́run á jẹ́ kó kan ẹ̀yin náà. àmín o àmín o àmín o eh, tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ọ̀gá wa ọ̀rẹ́ wa eh, ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ náà nílẹ̀ ìgbẹ́ tí bẹ́ẹ̀ yọ bá a náà wọ́n kọ̀ọ̀kan náà sínú àkáǹtì wa nínú owó tí ìjọba kó fún yẹn náà kẹfì ṣe gbogbo ètò yẹn náà mọ̀ owó yẹn ò tí lè tán. wá ṣé ò speak farin àbí fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. oṣù mama sọ ajẹ́ bá lọ́rùn ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta. nǹkan ṣe yí wọ́n bí ṣe rí bọ̀bọ̀ yìí gòdògòdò nọ́mbà tù ni ó dùn. ó kọ ọdún bẹ́ẹ̀ pé ẹ̀ńtẹ́ náà bá gbà fún kẹ́mi wọ̀lì gbà fún àgbà fún ẹ̀ èmi kọ́ mi ò ṣọ̀lẹ̀ ẹ̀wò mọ̀ kí n ti máa para bí fọ́tìbà tó jẹ́ ọmọ olè ẹ̀jẹ̀ sì wà lójú mi tó sàn gidi ni mi ò rẹ́rìn-ín ẹ̀yin náà mọ̀ pé owó ìṣòro tí mo lè ná náà owó ìjọba ni náà. Mm. ẹ bá lọ ẹ bá lọ rán mi lẹ́wọ̀n. lápò ara mi lápò ara mi. first salary mi tí n bá máa gbà pẹ̀lú ipò tí mo wà yìí máa fi ṣe fàájì fẹ́yìn ọ̀rẹ́ mi. mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ wàhálà àárọ̀ nàìjíríà ilé rẹ̀ sí ọ̀làjẹ̀dọ̀ nínú skọ́ọ̀dì tiwa ló ti jáde. ṣé ẹ̀wà ń fi òdì sí rárá báyìí. Mm, mo ń jẹ díẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Mm, ìyẹn certain nù ó ní láti rẹ̀ but within two to three days ẹ máa ti recover fully ṣe gbọ́. ó wá lọ́rọ̀ kan tó important mo fẹ́ bá yín sọ. ṣé mo pé nǹkan tá a ṣe yẹn ó wà very very illegal nílùú yìí. torí ẹ̀ ni mo ṣe gbà ká ṣe lọ́sibítà tí mo fi ní ká wá ṣe inú ilé ṣe understand báyẹn ṣe wá rí àmọ̀ràn tí màá gbà yín ni pé tó bá máa ti pé one to two months kẹ́ We won't wá nǹkan tẹ́ máa next time ṣe gbọ́ báyìí. ọmọ oh kan èmi fara mọ understanding kó ṣe pé nǹkan tó dùn mẹ́mi náà láti ṣe kò dùn me mi at all. but situation ló warrant bẹ́ẹ̀ mo dẹ̀ ń promise ni he eré ọ̀lẹ́ ẹ̀ máa ṣẹlẹ̀ good good good torí bẹ́ẹ̀ better, ṣàlàyé fún mi gan-an gbogbo àlàyé fẹ́ ṣe fún mi ló jẹ́ kí n dáwọ́ in the first instance ẹ̀ gbọ́ eh, ṣé wàá rí nǹkan tó ṣe ni pé àwọn oògùn tí mo kọ fún yín ẹ make sure pé ẹ lọ ra wọn ní pharmacy kí ẹ dẹ̀ máa lò wọn déédéé bó ṣe yẹ kẹ́ máa lò wọn and two ẹ má jẹ anything tó bá tutù láti sìn lọ ẹ dẹ̀ má mu anything tó bá tutù mọ́ anything tẹ́ bá máa mu tẹ́ bá máa jẹ kó máa warm ṣó ti yé yín báyìí. ẹ ṣe gan ẹyin ò ní dààmú. ìwọ kan. ó tí ì lọ ni ó lè rẹ lẹ́wọ̀n kankan kó jáde lásìkò sí mọ́jẹ̀lú. ẹsẹ tí o bá bí ẹ lé àwọn ìbéèrè kí sọ sọ fún mi. mo dá yín lọ. báwo ló ṣe jẹ sí gbòdògbòdò pé. àbúrò. àbúrò ẹ ọtí ọlọ́pàá àfẹ́sọ́nà. tó o lè jábọ̀ rẹ. ó dà mo sí nílẹ̀ mo kàn fẹ́ mọ̀ tó ń lọ rí. ọmọ ọlọ́dọ̀ ẹ̀. ó máa ń lọ dáadáa. èèyàn mọ̀ sẹ́yìn gba sọ̀rọ̀ kékeré o. ẹ kò ní í ṣe wàhálà ṣùgbọ́n ẹ jẹ́ kí mi àlọ́ kẹ́kẹ́ fún ẹ lọ́kùnrin fún ìdún yàmùyàmù lọ́kùnrin fún ìdún yàmùyàmù tọ́wọ́n kọ fẹ́ rí. ẹ mọ̀ kò sówó púpọ̀ lára mi nígbà yẹn jẹ́ kí n. ìwọ́kọ́lọ̀ ọkọ̀ mi ìwọ́kọ́lọ̀ ọkọ̀ mi nígbà. ẹ ṣe gọ̀ọ́sà. nǹkan tí mo torí ẹ̀ wá rí ẹ̀ gangan náà. ni. mo lọ rí gbọ́lá wọn mo pretend bíi pé mi ò mọ kankan nípa ẹ̀ pé kó tiẹ̀ lè assist kò lè kúrò ní àhámọ́ tó wà yìí ṣùgbọ́n gbọ́lá wọn jẹ́ kí n mọ orí èèyàn tó ń bẹ̀ gangan ó jẹ́ pé yẹmi pé òun kì í ṣe gbọ́lá wọn ó ní iṣẹ́ ìlú lòun ṣe òun ṣiṣẹ́ fún kọ́ńtírì wa ni kódà ó jẹ́ kó yé mi pé oyún tó wà nínú mi tí mo rògbòn lòún fún mi lóyún ó ní ìjọba ló fún mi lóyún kémi máa lọ sẹ́dkọ́tà kí lọ máa bèrè ń tèmi àtọmọ fẹ́ jẹ ìtìjú ni torí ẹ̀ ni mo ṣe lọ flush ẹ̀ dànù. Désiré o lọ terminate oyún four months o dẹ̀ bẹ̀rẹ̀ mí ara ẹ̀ tó bá ní kò ní yíwọ́ tó bá lọ yíwọ́ ńkọ́. wo ls ikú yá jẹ̀sí lọ dókítà dẹ̀ ti aṣọ mi pé kò sí nǹkan kan tó máa ṣe mí. ẹ̀hẹ́ ẹ̀hẹ́ padà yín. onítàdìbọ̀ wọ́n sọ fún ẹ pé bísítì náà wà láwàá yìí. mo ti rí yàn kí n tó. táìmù yìí àti àsìkò yìí ẹlẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jáde ta lórí. ta ni wọ́n kí ló dé ó ti dá bẹ́ẹ̀ ṣe ẹni tó rí rè mr Àkànó lórí àbí ó yá mo díjú àfira bọ́sítà gbà báyìí ó ní kó máa lọ ah, mr Àkànó ẹ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ sí òun fi iṣẹ́ ara ẹ̀ ṣeré tó mọ̀ pé ẹlẹ́wọ̀n kankan ò gbọ́dọ̀ jáde lásìkò yìí. kí la gbé wí ni. a ti yàgò sọ. ẹ bó bá mi ní sojú lásán. n bọ n bọ láàsọ mo láàsọ mo láàsọ gbọdọgbọdọ mo láàsọ mo bọ. ó mọ̀ fi ṣe ara ṣeré. àkànwó mo mọ̀ yí pé gòdògòdò tó jáde tó wá rí àlejò níbí kò lè bójú lásán dé o. ọmọbìnrin wo owó ló bá dé. ọmọbìnrin kan kúrò láàrin wa nísìnyí. gòdògòdò tó lọ ńsìn tó kún lọ báyìí. ta ló mú gòdògòdò wọlé gòdògòdò tó wà lórí oorun. ẹsẹ̀ máa parọ́ mẹ́lẹ́dàá mi báyìí ẹni ẹlẹ́ni tó wà lórí oorun láàrin àwọn tó kù ẹ̀. ọmọ èèyàn ọmọ ẹranko ọmọ èèyàn ọmọ ẹranko ní gòdògòdò tó tó o mú lọ báyìí nísìnyí bí ìwọ tó ṣe pé ọ̀tọ̀ ní nǹkan tá ìwọ tó ní kí n yẹ ọ lára sálárì mi tọ́lọ́ fẹ́ fi gba lé mi tọ́lọ́ fẹ́ kó kúrò níbi tó wà. èmi á wá lọ mú gòdògòdò jáde níwájú ọ̀gá gòdògòdò ni ó wà á dúró bíi witness fẹ́mi èmi mú sọ bẹ́ẹ̀. Inspector Felix òun gbọ́ láwọn ni mò ń gbọ́ yìí. yé mo jẹ gbèsè mo jẹ gbèsè tí mi bá mi yé mo ti ṣe sí mo ti ṣe sí mo ti ṣe sí yé èmi ti bá mi ṣètò fẹ́lẹ́sì so gbọ́dọ̀ kàn fi mi track gòdògòdò lásán ni ìwọ ní instrument lọ́lọ́ láti fi gẹ̀ẹ́tì gòdògòdò ó lè dùn ní gan. ẹ wo bí oyún gbọ́ láwọn máa wà ń kún mi. ọ wo adako lọ bá fún yẹn o sórí oyún tó wà nù ẹ yẹn ìyẹn ò kan rárá kò ní nǹkan tó fẹ́ fi ẹ ṣe ó ti lò ẹ́ láti fi get information tó fi dẹ̀ fẹ́ get àní láti fi mú gòdògòdò. kí lè rí bí mo lè ṣe báyìí kí ni solution kí ni mo fẹ́ ṣe. lémi gan ṣe wà mí mọ nǹkan tá a lè ṣe sí rárá rárá because case tó wà nílẹ̀ yìí ó lágbára gidi gan ni in fact mo rororo mi ò ríro but the best thing tí màá sọ fún ẹ sìn ni pé kó o try kó o mọ bó o ṣe máa lọ bá gbòdògbòdò níbi tó wà kó o explain gbogbo nǹkan tí mo sọ fún ẹ yìí kó o ṣàlàyé fún un but mo trust gbòdògbòdò mo trust ẹ ó máa mọ way out. bọ́lá ò ti bàyẹ̀ mi jẹ́. mo má jẹ́ kó o má bàrà jẹ́ èmi kàn lè fi jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ti yẹ mo ti fẹ́ máa lọ. tó bá lè ṣe jẹ́ kó jẹ́ kí n mọ̀ mí jẹ́ kí nǹkan tó bá bá bọ̀ láti ọ̀dọ̀ gbòdògbòdò tó ti yẹ. mo ti gbọ́ yé mo ti gbọ́ yé o gbọ́dọ̀ wọ́n ti bá yé mi jẹ́. gbòdògbòdò. ṣé ọmọ kàmílò ni. àlàyé ò lè fara balẹ̀ kí ló fi yàtọ̀ sáwà uniform máa ní àwọn àjọ ń ṣẹ̀wọ̀n máa ní. kí ló ṣẹlẹ̀ gan kí ló fariwo lórí mi ò ah, ń pẹ́ gòdògòdògòdò ò ń pariwo bọ̀ ó dẹ̀ mọ̀ bọ́ọ̀ bọ́ọ̀ mi ṣé kí wọ́n bẹ níbẹ̀ kí wọ́n bẹ wá báyìí. gèrègèrè gèrègèrè gèrègèrè o kí ló ṣẹlẹ̀. ọ̀dà ọ̀làlejò ni o. tó tán ṣé kí ọdún ẹ̀sán náà nìyẹn ṣe ń ṣe àwọn tó kọ ga bí igi oko náà. bó ṣe ń lọ yẹn ṣùgbọ́n akó bẹ́ńsì wà ọlọ́run àwọn òbí. èmi ni wọ́n máa rí wọn á fi ń da ògbé lójú ọdún mẹ́wàá láìpẹ́ lọ́yìn ẹ ní kó mi bọ̀rọ̀ akọ́bí jẹ ibi lóbi sílẹ̀. ọ̀kálẹ̀ lọ́jọ́ àjọ wà náà ni yá àjọ wà náà ni yá. kó máa lọ bẹ́ẹ̀ àjíbọ́lá Pasuma. inú Pasuma. Hey, madam ẹ ní ju ìṣẹ́jú márùn-ún lọ o ṣe rí ọmọkùnrin tẹ̀ ń wò yìí ó ní agídí ọ̀rẹ́ ni ò sì dáa ọláyín ni o. ẹ ṣe sá. ìṣẹ́jú márùn-ún ló ní kó jẹ́ ìṣẹ́jú márùn-ún ọmọ tí wọ́n ṣe fún un. wàhálà ọ̀dà yẹn ti pọ̀ jù jàre ṣe ló dàbí ẹni pé òun nìkan ló wà ní ọgbà ẹ̀wọ̀n yìí a máa fẹ́ fún a máa ranjú ni àwọn tó kọ ọ̀dọ̀ kì í ṣe bẹ́ẹ̀. ìwọ náà máa ní sùúrù. báwo ni jàre. inspector Felix ló pè mí pé òun fẹ́ rí mi. Felix ọ̀rẹ́ mi ọlọ́pàá kí ló sọ kó ṣẹlẹ̀. ó dẹ̀ wá bá mi nílé ló fi play audio ìfúnni lórí fóònù. ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ti rí kó òun fẹ́ lọ́wọ́ nípa ọkùnrin tí bá fẹ́ bá a ṣe lọ post gbòdògbòdò nìyẹn ó dẹ̀ ti wà láhàámọ́ ẹ́ ìyẹn ni pípẹ́ láwọn ọkọ̀ ìlú rán lẹ́wọ̀n Desire. Jẹ sọ fún ẹ, mo jẹ sọ fún ẹ o, mo sọ fún ẹ pé àmì ara ń sọ mí, mo sọ fún ẹ pé àwọn nǹkan tí mo rí ó jọ ẹni pé ìwọ Desire náà máa fi trap mi. Ibi téèyàn ò sí Ọlọ́run wà ibi fún ara mi mi ò mọ pé eré èèyàn báyìí ní gbọ́ láwọn kò kí ṣe ẹjọ́ mi. kò kí ṣe ẹjọ́ mi. nínú ọgbà yìí ẹ ti gbàgbé pé nínú ọgbà ẹlẹ́wọ̀n lẹ wà ní ẹ wá dẹ́kun jọ ẹ wá dẹ́ngbà fúnra yín ọ̀sẹ̀ tí wá dáa ẹ kò ìgbódò gbà bí táwọn tó kú ẹ wà lọ. mo lọ kú ẹbí. ẹ madam ọlá yín ni o kí ni ẹ̀yin náà máa lọ. mo ní kí ẹ máa lọ kí ni bẹ́ẹ̀ bá pẹ́ jù ń bí wọ́n dà sọ́fẹ́ yìí náà o ẹ dà dọ̀ sí i wọ́n jọ lójú. ò ní. ṣáṣá ọmọ bíi tó bọ́ọ̀bẹ tó mọ̀ọ́bẹ ìwọ jáyọ̀ mọ̀ díẹ̀ ìdí jókòó ó ka èèyàn ó dá e mọ̀ ó dá ọmọ <laughs> gidi. ṣẹ́gun láìta nǹkan àṣekọ̀mọ̀ kan yàrá yẹ ti dé ni àwọn fún méjì ara bá ti wọlé dé. Ah, ṣẹ́gun láìta láìta ṣẹ́gun láìta yẹ̀yẹ̀ àwọn ah, ọmọ ọyọ́ mi rèé yé yé yé yé ah, ó dáa mo ti gbọ́ pẹ́lẹ́ nìí ó dà wo ti gbowó màmá síhùn náà àtòwé gàrí o ọlọ ẹ̀yin lọ́mọ bá jùlọ pa látìlẹ́yìn táwa yìí fi ń mì ẹ̀yin gangan làrò mẹ́ta tí ò ń dọbẹ ẹnu Messi Lema Suarez yé yé yé yé yé mo fọ aláyé ọlọ́rọ̀ fọwọ́ lẹ̀ wò àwọn yóò kà á jọ lẹ́yìn kọ́kọ́ lòdò kó kẹjà jáde fáwọn. kò sóríṣiríṣi ọjà tí ò sílẹ̀ sk wà marijuana wà wíìdì wà pọpọgọ wà lẹ̀. bàbá ṣe kí ni. pọpọ wà lẹ̀. bàbá ṣe kí ni. bàbá ṣe kí ṣẹ́ bọ̀ wọlé gbé wọlé gbé wọlé gbé wọlé. Aláìmọ̀ fọ́ọ̀mù ẹ̀ hàn. Ọgbà ẹ̀ lọ sí. Ọgbà ẹ̀ lọ sí. Bọ̀bọ̀ ti tí wá ti pẹ́, òun lọ gbé wá wọlé fún mi lọ́bẹ̀ẹ́ ló fò ìmí fọ́ o. Ah, ọjà tí Ṣẹ́gun bá gbé wọlé tó ah, òun rè é ṣó kan bẹ̀. ó ah, wà lọ ọmọ ṣó wà mẹ́ bẹ́ẹ̀ pọ̀pọ́ lẹ́yìn jẹ́ ọjà gidi ni eléyìí ó ṣọjà mùsàǹgò ọlọ́run ó wà bẹ́ẹ̀ gidi àbílẹ̀ dága bá máa bu ọ̀gá tèmi dága bá bu ọ̀bí yá ṣeré èèyàn kàdé kú bẹ́ẹ̀ lọ́wọ́ mi. abájọ ọ̀rọ̀ sọ̀rọ̀ fún mi. dága bá bu olórí àwọn ọmọ ta tí ò súnlé àrà mo fọ́ fún o bàbá kan tó wà ń bẹ ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ti ṣe everything. èyí ojú mi ti àwọn olóyè tí ẹ gbọ́ kì í mọ̀ ń ṣeré àwọn àríyí kí ló ṣẹlẹ̀. àjàgà kò ní ìwọ gọ́gọ́ ni lẹ́yìn ìwọ ìwọ tún ni wọ́n bí ya ṣèdè àjàgà àbí àwọn eléyìí èèyàn dajé kù mà èèyàn dèjì ọ̀kadò èèyàn Ibrahim dédé gbogbo láàárọ̀ jàgà yé yé yé yé. olóyè do wàhálà ojú ẹ. àbí yẹn yìí lọ́wọ́ tí wà lè bọ́ọ̀tẹ̀. sharp sharp kí ló ṣẹlẹ̀. sharp sharp kárí ọwọ́ ẹ ti kọlẹ̀ ó máa fakọ́ fún ẹ láìta ọmọ mi ó wá gbé fún àwa wà níbi gbé fún jẹ́ mọ́. àwọn èèyàn rẹ o ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn rẹ bẹ́ẹ̀ tè àwọn ojú mi ń tì àwọn ti ṣara sixteen babaji babaji gbogbo bá ń ṣẹ̀rí àwọn ti bù lè ṣe é sì yàrá rí yín o. àwọn àlàyé mi èèyàn kan ló ń ṣe bí olórí burúkú sáà àwọn olùkọ́ mọ̀ ọ̀tẹ̀ ni wàá rẹ̀ fẹ́ ṣe kí ni àbẹ́ jojú àbẹ́ kó mọ̀ pé àwa ṣe kí ni àwọn wà lé aṣọ ní kọ́kọ́ wá gbà yóò lu ká ló ṣe kí ká ló ta bẹ̀rù ká ló jẹ́ ẹ̀rù ó ṣe àwọn ọmọye lọ nà. Ah! Eh! ojú mi ti gbogbo nǹkan níwọ̀n láìta hmm. ṣọlá mọ̀ sùn èyí ojú mi wà lójú ẹ̀rọ dán ọlọ́run ṣe é gbọ́gbọ́ irọ́ ni o ilẹ̀. iṣẹ́ tó funfun iṣẹ́ tí mo ṣe jẹ àwọn ah, iṣẹ́ tó yẹ oníṣẹ́wù. òdewújẹ. àrùgà. olàgbẹ́sùmọ̀ gbẹ́sùmọ̀ aláyé mi náà ni gbẹ́sùmọ̀ gbẹ́sùmọ̀ ọ̀nà ṣe ọ̀nà ṣe ọmọ jàgàbí. yéé ọmọ yẹmi máa ètò ìtàn ẹ̀jẹ̀ sórí gbogbo òtá ẹ̀jẹ̀ lè gbàdúrà rí rárá mi kò dábì ta náà o wà mo ní tẹ̀ ìdúrà ìpẹja lè yí tó sáàmọ̀. àlàyé ṣé ò bẹ ni ẹja ilé yìí ṣé wọn ipò ti kó virus because mo mọ pé ẹja jagaba bù ojú ló ń sì sébi lọpọlọ ojú lọ́dọ̀ pé mò ń rí mọ́mì tó ti kú ti pẹ́ yọ̀ǹtẹ̀ wọ́n ipò ti kó virus o kí wọ́n jẹ́ pé ìwọ́n ẹni tó ń wí gbọ́dọ̀ yorùbá ti yá lẹ́yìn ọjọ́ mẹ́ta àdàkọ lọ rí dókítà ẹ̀ sìn o. tẹ padà jọ̀fọ̀ tè má ṣe kí ni má ranjú mowó à ṣé ó wà náà èèyàn yẹn kẹ́ mi tó má wà ṣé bá mi yẹ̀ ni ẹni wà ara mi à mo pé jù ṣé ó mọ̀ ni wà ọmọ eré tí mo kàn lọ ń wò yìí tó kàn lọ dúdú sọmọ àyè wà kí ló ṣe ṣé tìlú ni wọ́n ẹ̀ṣẹ̀ mú ẹ dé ni àṣeniwari ọ̀rọ̀ dún eléyìí ni ṣé wọ́n kọ́ máa sọ fún ẹ ni àwọn ìbílẹ̀ lélẹ́yìn bóyá ń wò bí na ṣe ni wọ́n náà ṣe na bọ̀ lọ́ọ́ gbójú fílẹ̀ ẹ̀jọ̀ fọ́tẹ́ má ṣe kíni má wo bàbá jù má fa wèrè lọ́yàn ọmọ èmi yóò kọ́ ọmọkan lómi kan ti ẹ̀ ń rò pé bóyá ìwà kakàn ṣe kíni kakàn fa mi sí lára kakó ògbóta rẹ̀ bọ́dà ipa àṣírí lè kò lè ní nǹkan lára ó ṣàmọ̀. àlàyé kílé tó tún tó back eléyìí dry náà ò gbogbo nǹkan tó pè ní kò sówó lára eléyìí ẹ ká bọ́ síta ká lọ́ọ́ jẹrẹ àwọn jẹ́ ká yẹ kán mọ̀ pé àwọn ọmọ támákì yóò mọ̀ jágàbàbù. ó rí bẹ́ẹ̀ wo mọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ìyá mi fèrè lẹ́jà ẹ̀ òbí kan yìí dúró jẹ́ kó jókòó ń bẹ́ jàre. èlé lè jáwo ọjà rọlẹ̀ ọlọ́jà rọlẹ̀ kún fádà kó mẹ́kọ̀ nígbà tí kò ní bàjẹ́. bá a mú ìyá ẹ̀ òbí yóò wù á sí. Thank you ṣẹ́gun láìsà yẹ̀yẹ̀ òun dà mélòó ẹkú jókòó mélòó ṣẹ́gun láìsà mélòó yẹ̀ ọjà wà lẹ́mẹ̀ mélòó ṣẹ́gun láìsà mélòó ẹkú jókòó ń bẹ̀ yẹn o ṣẹ́gun láìsà yẹ̀yẹ̀. mi ò rí wẹ́rì tí Ṣẹ́gun Láìtà máa fún yàn jẹ́ tí wọ́n má lè dá padà ó Ah, èmi máa wọ̀rì níbi táwọn ọmọ mi wà ah, ọlọ́run fọláṣadé ṣìkan gbogbo dubai èèyàn jnet ah, èèyàn ṣẹ́gun láìta náà ni èmi máa ń fún ọjọ́ òdà padà máa wọ̀rì ó ti bẹ́ o ó dà kó ti gbé pọ̀pọ̀ sára wàá fẹ́ máa fi kọ́ wò ó ṣẹ́gun láìta yẹ̀yẹ̀ eh, mo máa gbé o wọ́n ṣáà dáṣà pé dọ́là wọn fún mi màá na orí ìyá ẹ yí wò ó wò ó. mo fún ọ jẹ́ ó dá padà níbi táwọn ọmọ mi wà ọlọ́run àwọn ọmọ pín àwọn ọmọ ọba wọ́n wá ń ṣáàbì yóò lè sọ̀rọ̀ láwọ̀ rí. ẹyin tèmi ẹja aláwa ń jẹ ẹja aláwa ń jẹ àwọn àwòfà gbó ẹni máa mú kú ara mi. èwo rè ayẹlẹ́yìí àìsí màmá ọ̀ràn ní èwe inú ọba mi ṣẹ́gun láìta ṣẹ́gun láìta ó ṣí ọ̀rọ̀ ni. jágà tó a lè o. ṣẹ́gun láìta ta ilé ó ṣí ọ̀rọ̀ ni kí mo sọ fún ẹ ọba ṣe wá síbẹ̀ àbí dámilọ ayé ti bàjẹ́ táwọn eléyìí bọ́ sí ni. èmi ṣẹ́gun láìta mo ń jẹ́ṣẹ́ kọ́ta pọ̀pọ́ ló là mọ́lẹ̀ pọ̀pọ́ ló yẹ kó sùn báyìí. ó jẹ ọ̀pọ̀ yó. irọ́ ni o ìyá náà ìyá náà. ṣẹ́gun láìta ilé ti jọ o ṣáàrà fílẹ̀ bẹ́ẹ̀ ó ti yé wá fọwọ́ kàn. torí olóyè burúkú yẹn kì í ní òǹpẹ́ gbéra ó ti yé wá fọwọ́ gbọ́. mo wà á nù abà. That's what I tell you. ó ga ọ lọmọ kékeré ara ẹ lójú ẹ ti rí tó yìí hmm. ayé mà burú o. Desire ah má sunkún mọ́ fọkànbalẹ̀ tó bá ti rí èmi jàgàbá ó o yé ẹ fọkànbalẹ̀ kò sí wàhálà kò yẹ ẹsẹ má sunkún wọn it's okay má sunkún wọn kò yẹ ó ṣe lè lọ sílé báyìí. olùlàwà mi lè rí mọ́tò mọ́. òótọ́ ni olùlàwà ẹ bọ̀ kò sí wàhálà ó ti yẹ o lè sun bíbà o lè sun bíbà tó wà yẹn ṣé bó ṣe wọ̀n ilé ló wà ó ti yẹ má sunkún mọ́ ṣùgbọ́n ó yá sùn sùn sùn sùn. sùn má wọrí. ṣé sá. wà ń ta kò yẹ ṣé bó ṣe wọ̀n ilé ló wà ṣé ti gbọ́ ẹ fọkànbalẹ̀ ẹ ń bọ̀ mo wà ń ta. Dagabad iṣẹ́ tó ta lẹ́nu ló mú wáyé o. iṣẹ́ tó ta lẹ́nu tó yí gidi ni a ti ń wá irúṣẹ́ eléyìí ti pẹ́ a ti ẹ̀ jáde tán a pa anybody ó ṣe mọ̀ kán akàn akàn gara síbi adúró orí adúró di gbígbí olúmọ gbọ̀n ká pa anybody ká ṣí anybody bóyá ewu wà a ti bulé a ti bá ṣẹ̀rífà á ti chara sixty adúró di gbí àlọ́bì kankan wo iṣẹ́ ti di ṣíṣe gbàgbé bóyá ṣẹlẹ̀ àríkìlẹ̀ ni wọ́n wí. wàá gba ìbàdí ẹ mo tẹ ní ẹgàn ọmọ ẹ̀rẹ̀ wo bí ṣọ́ọ́rẹ́ mi personally èmi yéé kí ẹ̀kọ́ máa ṣe bí olórí burúkú kó máa rò pé torí pé òun jẹ́jọba kan àpò òun jọlọ́pàá kan òun lè máa ṣe gara àpò òun lè máá ṣe bí wèrè kó máa misuse power kò yí ẹ ṣòwò ayé mi mo ṣe wà yìí ẹni tó bá gbọ́ láwọn ẹ̀ máa ń gbò sórí ẹni tó bá ti gbọ́ àwọn èlé ṣékìlì àwọn èlé gbò ó ra wẹ̀gbẹ́ ọmọ rẹ̀ wọ́n ní kò wẹ̀gbẹ́ ta lórí gòdògòdò lórí gòdògòdò ti dé kò sọ̀rọ̀ àwọn àti ṣékìlì àwọn àti ṣiṣẹ́ eléyìí náà tó gbọ́ ẹ wo àwa fi mí jaga bá ń ti rẹ́dì láti assist ọmọ yìí o àmọ́ ẹ̀rọ àsọ fún o títí ọ̀rọ̀ bá ṣiṣẹ́ tán ṣé kò ní lọ ju ojú ayé ojú ayé òṣèlú lọ́mí o láta gan. sùúrù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ roboto ojú bí n tì kò lè jojú ayé èmi ti mọ inú ẹ̀ mo ti tẹnu gan-an tó ti yé so kò lè jojú ayé hmm, ẹ̀bọ́n lẹ̀ bẹ́ẹ̀ kò lè jojú ayé. àbó ti jojú ayé ni àwọn ọmọ mi gbójú ẹ̀ lẹ́yìn lórí tó ti máa jojú ayé. ẹni gbàgbọ́. mi ì lè fọkọ̀ ẹ̀wọ̀n mo dé tẹ bá ṣe fún mi tí gòdògòdò bá jáde ibẹ̀ yẹn inú gbogbo yín máa bí. wé ọmọ ẹlẹ ìwọ fọkàn balẹ̀ ṣebí kí gòdògòdò ti jáde. ìwò yọ̀ọ̀la gòdògòdò rìn ó rìn ó gbéra tó bá ń gbọ́ gbéra dáwọ́ gòdògòdò á gbéra lọ́wọ́ yìí. àwọn tèmi lélẹ́yìí o ó ti yẹ ọwọ́ àlàkọ bí àrà ẹni di ẹni tàn tí wọ́n á pọnlẹ̀ fún wọn máa ṣí ó ti yẹ ọwọ́ arígòdògòdò rìn ẹ ló tàn sí. Gòdògòdò. Gòdògòdò. Gòdògòdò. Ǹjẹ́ ǹjẹ́ iṣẹ́ tàbí kò ṣe ni ẹ̀wọ́n. Gàdé rọra. Kọ́mọ lọ ṣiṣẹ́. Ọdí àbúrò bẹ́ẹ̀ la wá ṣe ń bí. Ọkùnrin yà kàkẹ́ ìgbà. Àrí bàbá bí òyìnbó àjèjì. Àwọn akọ̀kọ̀ àná padà sẹ́yìn. kí ni wọ́n kò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n kò lè ṣe láyé tí mo wá. ọmọ ti mẹ́rẹ́ mẹ́rẹ́ mẹ́rẹ́ tiẹ̀ tọ́tọ́. wo ìwọ ní tiẹ̀ tọkàn rí bàǹbà bí òyìnbó àjèjì bóyá padà sẹ́yìn wàá rò láti bí padà. inú ẹ le ọ̀lẹ ọ̀lẹ burúkú ni ẹ ìmẹ́lẹ́ tó ń ṣe gòdògòdò mo promise ẹ tó bá di lọ́la éka mẹ́fà tí wọ́n gbé fún wa ìwọ nìkan ló máa san gbogbo oko yẹn pátá èmi mo sọ bẹ́ẹ̀ èmi èmi ni mo sọ bẹ́ẹ̀. sọ́gbọ́n tí mo sọ ni tó rọ́ọ̀gì ọrùn bíi ajá báńkì. ẹ wo ọ̀dà pé àsùkò àti mọ́lọ́lẹ́ ti tó báyìí o. Hmm. gbogbo yẹn dúró ẹ da gbogbo tó wà lọ́wọ́ yín sílẹ̀ pátá ẹ line up kẹ́nìtò nídìí mọ́tò. ẹ ìwọ ìwọ dẹ̀ndẹ̀ yẹn ìwọ ni kò bọ́ síwájú ẹ tò tẹ́lẹ̀ lẹ́yìn ẹ tò lẹ́yìn ẹ tò lẹ́yìn ẹ. dúró dúró gbó wọn sí lọ ní. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. ẹ sẹ́rí ọkùnrin ẹ gòdògòdò àbí kí ni ẹ ń porúkọ ẹ kò sígbà tá a débi inú ẹ̀yìn dùn gbogbo ojúkojú tó fi ń wò yẹn ti wo ra ẹ kò sí tọ́ọ̀sì kò sí àtàwọn náà fún ìdánwò ẹ̀ ṣe àfi tá a bá yá ọmọ lọ́wọ́ àbẹ̀rù ẹnìkankan àwa gan iṣẹ́ àìṣẹ́ ra rírọ̀ wo kò sí tó kó ọ̀lẹ́ ọ̀lẹ́ ṣe pẹ̀rẹ́rẹ́ kò sí táwọn náà ó fi dọ̀wọ́ ẹ̀ sí. Yeah, my dog. ṣe ká dénú mọ́tò kẹ́lúkẹ́lú kó má sọ àyè àyè mi ní àyè mi tọ́lù sí ariwo máa ń fẹ̀ kọ́rí ni o nígbà gbogbo ariwo kan pé ẹni ó bá jókòó táyé aláyé ìfọ́rùn ni màá fi gbé ìdílé. gbé rọ́bà lẹ́nu lẹ́nu abúlé màá rẹ̀ pé kí lóun wá sáyé fún pàápàá jùlọ ìwọ. ara ìrírí ẹni. Oh yeah! Everybody lie down! Ilé pápá! Wọ́n kò ní ṣọ̀kọ́ ṣe fún láti ọ̀rọ̀ àwọn You ìgbẹ́ ìṣọ̀kẹ́ máa ń you? Ah, kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Mo ní tó bá lọ ṣiṣẹ́ bí to ṣé láti kan tó gbé dání yẹn àti kan tó fẹ́ mú yẹn. Eh, má fi gbọ́ ẹ̀ má fi bá ilé iṣẹ́ ìṣẹ́. Tó tó fún. Ṣé bá bẹ́ lásán ẹ̀rọ jẹ nìyẹn? Ìyá yìí kọ́ tẹ́lẹ̀ lájọ́! Lájọ́! Ọlọ́pàá ilẹ̀ pàpà ilẹ̀ ọyẹ ìbá ilẹ̀ ilẹ̀ ilẹ̀ wà o. tó tó fún kí ló ṣe fún kí ló ṣe mo ní tó tó fún mo ní tó tó fún ọyẹ ọgbẹ ọyẹ ọgbẹ ọgbẹ ṣìkọjì lásán lórí ẹgbẹ ọgbẹ làgbà yìí ó ní kó gbéra kí ló ṣe kí ló ṣe kí ló ṣe ìbọn wẹ̀rẹ̀ ọ̀nà ó fẹ́rẹ̀ mọ́ ni. ìjọba o dábìlì o ìjọba o ó fẹ́rẹ̀ mọ́ ó fẹ́rẹ̀ mọ́ lórí sọ́tẹ̀ ó fẹ́rẹ̀ mọ́ bóyá lọlẹ̀ ẹ wo ẹni bàdí bá lọ fọ́kìn múùbù nínú yín ọba kan fẹ́rẹ̀ rẹ ta ni lọ́dọ̀ ìjà alájà yẹn. tẹ bá lọ gbọ́ra lásán. kí ló ṣẹlẹ̀ kí ló sọ. ọ̀dà kò rí dàrú àbí ẹ̀rọ ṣe bí wẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ tiwa pẹ̀lú yọ̀ tiwa. Bọ́lá gbọ́dọ̀ àṣẹ yìí wọ́n ayé yìí máa pàṣẹ ní báyìí. Edward let's go let's go go. ẹ bá lọ gbé ra ilẹ̀ pẹ̀lú. ìyá ẹ̀ ahun ahun ahun ewúrẹ́ máa mojú wẹ̀yìn afẹ́pẹ́fẹ́lẹ́pẹ́ ẹ̀ máa mojú wẹ̀yìn abẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́ àgùntàn tàbí mẹ́yìn abẹ́rẹ́ lọ́lọ́kùn wá àkọ́dá òwò àlọ́ yìí ni ọkùnrin mọ̀ kọ́ àlọ́ bá ní ṣé màá parọ́ mọ́ rẹ̀ ẹ wẹ̀ wẹ̀ Ọjà mú! Pẹ́kẹ́ lẹ́nu rẹ̀ mú! Mú! Àìsàn mú! Àìsàn mú! èyí ó jẹ ìyá gòdògòdò nu yín ló pọ̀ jù ẹ rí ẹ wò. kótókótó ó yẹ ọmọ ọ́fíìsì ọ̀rọ̀ tọ́fíìsì ni ká má ṣe kótókótó ní ẹ̀ta ní mọ́ ojú ilé ló yẹ kẹsẹ̀ máa ní bí. kótókótó a. láti yàrá mọ́ bàbá ti lọ́ọ́ ń gbọ́jọ kó ẹ̀ tó máa ń di ewé tọ́mọ èèyàn bá gbọ́jọ kó máa ṣe kiri ó máa pariwo máa tara ẹ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ pariwo ṣó gbọ́ gbọ́ mi pariwo. ilé crate ni ilé mag ni wá má pariwo má lọ ṣe bí wèrè o béèrè méjì mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé gbọ́ ọgbẹ́ wà àti pé ọmọ rẹ̀ tẹ́jọ́ bí fàyẹ̀ wà. ọmọ mi wà ní bedroom ó ti sùn. why you why you shake now why you shake wetin talk wetin talk open one bedroom okay same pikin dey bedroom. ọmọ ẹ wà ń bẹ̀rù. Kíló tún fún bẹ́ẹ̀? Sí ilé àwọn ẹ̀sẹ̀ ìjọ lè sí mi sáré sẹ́ẹ̀. I know she's a great. Lánà ṣe bí olórí burúkú èmi ò rán ẹ o, máa dìrì tí ẹ o. Tó o bá ń gbọ́ bí omi ojú omi, èmi rán ẹ o. Àní mo yẹ bá mo yá àwọn ọjà rẹ̀ jẹ́ ọmọ sẹ́kẹ́. Babes, babes, ọkọ̀ ìfà. Tọ́ pariwo ni. Ọ̀rọ̀ ṣe bí mi bú olórí burúkú bàbá yẹn ńkọ́. ọkọ mi sí ilé. kò sí lélẹ̀ ọmọ wòlé tàbí ńkọ́. ṣé ọmọ yẹn wà ní ilé àti ṣiṣẹ́. yes deleted. now arábìnrin gbèjọ ẹ sókè gbèjọ sókè. Ah! tó bá sọ anything bẹ́ẹ̀ yẹn má fìbọn já orí ẹ̀ dànù èmi tó ń wò yìí èmi ni wọ́n ń pè ní ojú kan rorò pákọ́jẹ́ ìta rorò gbákọ̀ mi ó sáà ti rojú tó rí rí pé ojú tí ò ń wò yìí ojú yẹn lásìlẹ̀ ojú yẹn náà ń pè ní ojú ìka ó sì wáyé tó bá sì ń lásìlẹ̀ tí kò ti fọ́ rẹ́dí láti pa gbogbo Nàìjíríà. pé ojú ilé ti bàjẹ́ ó ti fọ́ dànù ti pẹ́ ìyẹn náà ń pè ní ojú àánú ó túmọ̀ sí pé mi ò lè sànú ẹni bọ́dí mọ́ ti máa fi kú gbogbo ara mi kíkí ká ni pàpọ̀ nǹkan ṣoṣo nǹkan kan ṣoṣo ni mo fẹ́ kó ṣe fún mi náà ó yọ fún mi. Mo ní fún ẹ̀dá láàbò lágídí kan òbẹ òbẹ mi ni. bọ́lá ti bá a lọ lọ́dọ̀ gbà pápá. ọ̀rọ̀ bẹ́ẹ̀ lè rí fóònù. oya ìwọ kankan ló máa ṣiṣẹ́ ẹ̀ fún mi oya pé ọkọ ẹ. Mm-hmm. <laughs> Why are you crying? Bá mi sọ̀rọ̀ náà, kí lè ṣe tó ń ké náà? Kò sí, kò sí, kò sí. Mr. Gbọ́láhùn Ọládẹjọ́, orúkọ mi ni Láìsí Gódógódó. Oh, sorry, Mr. Láìsí, please, just